أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa ìkẹ́ àtìjọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tá à ń gbìyànjú tá à ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama ọlọ́run kó kà wá kún ọ̀kan nínú àwọn mùsùlùmí òdodo gbogbo ọjọ́ tá a bá tán tá a kú olórílẹ̀ pẹ̀yì ọlọ́run wa bá ọlọ́run lẹ́ni tọ́lọ́run ó ti yọ́nú sí o. ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí ni akida class akida class níbi tá a ti máa ń yanjú màsá ìlú àkọ́díjà àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn tó lálàáfíà tó yẹ kí mùsùlùmí ò ní àtàwọn àdìsọ́kàn tí ò dáa tó jẹ́ bú tó yẹ ká sọ́ra fún ká máa sá ká máa họ ká kú òǹbẹ yànyán ká lè jẹ́ ntọ́lọ́run ọ̀yọ́nú sí ọlọ́run yọ́nú sí wa o ẹ̀yin arúsìn ọlọ́run tíra tá a sì ń ṣàlàyé òun náà ni tíra màsá ìlú lìjà ìlíjà òní yìí ló jẹ́ episode twenty nine part twenty nine apá kọkàndínlọ́gbọ̀n tíra màsá ìlú lìjà ìlíjà yìí òun ni àáfàá wa asheikh Muhammad bin Abdul Wahab àwọn ni wọ́n kọ tírà náà kọ́lọ́n kó bá ní san wọ́n ní ẹ̀san olóore. Al-mas'alatul khamisatu wa samanun ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ kí ni ń tà yanjú lọ náà ni àwọn àlámọ̀rí àwọn ìgbàgbọ́ àdìsọ́kàn tí ò dáa ti àìmọ̀kan tó ti òkùnkùn. tó jẹ́ ti jàìlíyà ojú dúdú nínú àwọn àdìsọ́kàn burúkú yìí náà ni abdabuhu indal kubur a ti sọ àwọn ọ̀rọ̀ kan lọ nípa bí wọ́n ṣe sọ sàárè dọdún tí wọ́n máa pẹran wọ́n máa jó wọ́n máa jẹun wọ́n máa yọ àwọn nǹkan tá a máa ṣe ń gbọ́ ọdún wọ́n máa ṣe nídìí sàárè. ṣùgbọ́n bí tá a wá dé lónìí gangan ni àbábọ́hù endalkobor wọ́n máa wá pa ẹran wọ́n máa dúnbó ẹran níbi sàárè àwọn àfẹ́sìn wọ́n wá ṣàlàyé eléyìí lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní kákọ́ lọ gbọ́ yé pípa ẹran bíi sàárè yìí a sọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ òun ní kẹ́ni tó fẹ́ pẹran kó rò pé òun pa ẹran fọlọ́hún pé òun fẹ́ pa ẹran fún ọlọ́hún òun fẹ́ fi jọ́sìn fọlọ́hún ṣùgbọ́n bí sàárè sàárè àwọn wòlíì sàárè àwọn ẹni ọlọ́hún àwọn àfáàgbà tí wọ́n ti lọ àbí sàárè bàbá òun àbí sàárè yóò òun ibẹ̀ lòun fẹ́ ti pẹran fọlọ́hún àáfàá ní irú ẹni tó lóun fẹ́ pẹran fọlọ́run yìí ọlọ́run ọ̀rọ̀ oníṣẹ́ kọ́ pẹran o ọ̀nà kan nìyẹn ọ̀nà míì ni kẹ́lòmíì ò pẹran gan fókùn tó wà nù sàárè ọ ń wá yọ̀nú sọ fún pé ọ̀sẹ̀ bàbá rẹ̀ àbọ̀sẹ̀ ìyá rẹ̀ nígbà tán wà nílé ayé wọ́n wá ríran fún láwọn tí máa àlìjànú tá máa ń wo iṣẹ́ tọ́ta kó ń tọ́ lọ ń fẹ́ àfikọ́ lọ ẹran níbi sàárè bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ so indirect ìtumọ̀ rẹ̀ kìí ṣe indirectly gan directly ìtumọ̀ ẹ̀ ní pẹ́ran tọ́pa kìí sọ ọlọ́run lọ́pa fún ọpa fókù odidi ṣíríkù hánrán ìmú nǹkan mìíràn pẹ̀lú ọlọ́run hánrán òun lélẹ́yìí Musulumi ó gbọ́dọ̀ lọ gbọ yé pé láàyè indal kọbùr wọn ò lófin fún àwa tá a bá fẹ́ jẹ́rú ọlọ́run tòótọ́ káláàmà pa ẹran níbi sàárè àáfàá ní ká lọ ọmọ gan eléyìí ni ìtìfákùlì mọ̀dáhìb àlìfèkìhíyà lárúbà gbogbo àwọn àáfàá wa tọ́jà àfọ́ onífíkìw gan torọ́rọ̀ tawhidi ni ọ̀rọ̀ akida ni awọn afọ ìgan ẹnu wọn kò sẹ́ pé ani ọ̀lẹ́tọ̀ ìmáàmù wa maliki àwọn hanafiya àwọn èèyàn ìmáàmù àbúrò ànífà ibi tán lọ́nu àwọn màlìkíyà àwọn èèyàn ìmáàmù wa malik bùnà anas ibi tán lọ nìyẹn àwọn èèyàn ìmáàmù wa shafi'i ibi táwọn náà lọ nìyẹn ká tó wá sọ àwọn àwọn èèyàn ìmáàmù wa Ahmad bono Hanbal gbogbo àwọn mọ̀dá ibù ibi tán lọ ni pé àní ò lẹ́tọ̀ọ́ sẹ́ ká máa pa ẹran níbi sàárè òkú ẹ̀yin ọba àròpọ̀ òkú wòlíì ni òkú ṣéwù ni òkú mọ̀kádámù ni òkú ẹni ọlọ́nkan ni òkú bàbá rẹ ni òkú ìyá rẹ ni ọ jẹ́ mùsùlùmí tó fẹ́ bá kò gbọ́dọ̀ máa pa ẹran níbi sàárè àwọn àáfàá nítorí kò ṣe báyìí wá sí látún ìlàdábọ́hì lè sọ ìbílè kọ́búrì sẹ́ẹ̀rí ẹni tó pa ẹran yìí tí ọba sọ́ra yóò padà jẹ́ pé ó ń pa ẹran fún sàárè kò dẹ̀ jẹ́ pé ń pẹran fún sàárè bí kò ṣe pọ́kù tí ń bẹnu sàárè so àáfàá ní gbogbo ètò pé wàlúwàsáìl làá hukumul goyat filimani ayi tẹ́nìkan bá sọ wípé ah, ntọ́ pa ìkan kí ni àsọ̀tà rẹ what is your motive kí ni ntọ́ focus tó fi ń pa gan ìdájọ́ tí ó máa wá lórí ntá lò tá a fi ṣàtẹ̀gùn tá a fi débi tá à ń lọ nínú pé ọ̀dà kódà tó bá já sí wípé ibi tá à ń lọ gangan kódà ntá a fi ṣàtẹ̀gùn náà ò ní í dáa.

ìlẹ́rìí páwọn tí máa pẹran bí sàárè wọ́n padà máa tàwáàfù sàárè wọ́n padà máa tọrọ oore lọ́dọ̀ ẹni tí ń bẹ́ẹ̀ sàárè wọ́n sì ní kọ́la àwọn nínú aburú ilé ọwọ́ àsùnwọ̀n débi ẹbọ ayérayé tọ́lọ́hún ní sí wọn kó là wá o àáfàá olóhùn fẹ́ pẹran àbó ń pa gan níbi sàárè ẹ ara àwọn àlámọ̀rí tó tako Islam tó jẹ́ tá ìmọ̀ kan tójú dúdú òun ni ẹ jẹ́ káwọ́ sọ́ra fún ọlọ́run jẹ́ kó mùsùlùmí òdodo ni o má ṣe wá mùsùlùmí ẹlẹ́bọ o àbẹ̀ntí Islam rẹ̀ tí yóò máa rújú. alimọ́sálátù sàdísátù wà sàmánù iṣu eighty six eighty five la parí yẹn nínú masáìlú jàìlíyà tí àáfàá wa muhammad bin abdulwahab tí wọ́n kó jọ èyí tọ́kàn ní atabaruk bi afaril mu'azzamin kadari nadwa waftikharu man kanat tahta yadihi bidhalik kama kila al-hakim ibn hizam bi'ita makrumata quraish faqala dha'abatil makarimu illa taqwa àáfàá lára àwọn àdìsọ́kàn ojú dúdú àìmọ̀kan òun ni ká máa wá ìbùkún àtàbárùkù kéèyàn máa wá ìbùkún kọ́ máa wá oore kọ́ máa wá àjẹǹjẹtán oore àlùbáríkà bíi àfáàrìlmọ̀ abdomin pẹ̀lú àwọn orípa àwọn nǹkan tá à ń gbé tóbi àwọn orípa àwọn nǹkan tá à ń rò pé àwọn nǹkan yìí àwọn nǹkan ńlá ni àwọn nǹkan àmì ni àwọn nǹkan tá à ń gbé tóbi ni àáfàá ní kí ni irú ẹ̀ nígbà jàìlíyà irú ẹ̀ ni kàdáàrì nàdíwà gẹ́gẹ́ bí ilé nàdíwà ilé wo ni wá ń jẹ́ dáàrù nàdíwà àwọn àáfàá ṣàlàyé dáàrù nàdíwà wọ́n nílé kan ní tó jẹ́ pé kọ̀síyù bónú kìláàb kọ̀síyù bónú kìláàb òun ló jẹ́ pé ó kọ́ ilé yìí ṣe nígbà tí ojú dúdú tànàbí sallallahu alaihi tí ìgbè dìde àwọn ilé ti máa kó jọ ilé ìná ti máa jíròrò gbogbo ohun tí ṣẹlẹ̀ ibẹ̀ ni wọ́n ti jọ sọ wọ́n so ti yé bá ń gbé kí ló tún kàn ní ọ̀rọ̀ lu wa kí ló kàn ní ọ̀rọ̀ àdúgbò wa kí la fẹ́ ṣe ọmọ wo ní ọkọ lọ́sẹ̀ yìí ọmọ wo ló ń ṣe gbá tọmọ ọba ṣe nìka ìtì ọba ṣègbéyàwó inú nàdíwà ilé àpéjọ ilé ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ilé ìfọ̀rọ̀wérọ̀ àwọn lè pè túmọ̀ ibẹ̀ wọn ò ti máa wò pé ọmọ wo ni ó so yìgì o obìnrin wo là ń sìn lọlé ọkọ ọkùnrin wo ló fẹ́ẹ́ fẹ́yàwó kódà tán bá tún fẹ́ẹ́ lọ jagun gan pé ọyá àsíá ogun ibẹ̀ náà wọn ò ti gbé àsíá ogun ilé yìí wá dilé tó jẹ́ pé gbogbo wọn náà ń palé bí ẹni pé tọ́ọ̀ tí ì délé ọmọ rẹ tó fẹ́ sìn lọ ilé ọkọ tẹ́ẹ̀ bá tí ì mú délé náà dúwà káwọn èèyàn ò jíròrò ẹ̀ kan fún ní àbáríkà kan ṣàdúrà fún bí ẹni pé nìka yẹn bí ẹni pé yìgì yẹn ò ní í ṣe kí ni òkò ní lóore nú ó ti á di ilé tí wọ́n ń pọ́n lé ilé tí wọ́n ń gbé tóbi ilé tọ́jẹ́ pẹ̀ tí ọ̀bà tí ì débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fẹ́ẹ̀ mọ́ lójútùú kí ni tí ó wàá ṣẹlẹ̀ nígbà tó wá di wípé ọlọ́run jẹ́ kí dáwà ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó rinlẹ̀ pọ̀ láàrin àwọn kùrẹ́ṣí dáwà tó kó mẹ́kà tọ́bọ́ sí madina dáwà tó dé tọ́if dáwà tó dé àìmọye tó dé tàbúkù tó dé àìmọye àyè inú àgbáyé tó wá di páwọn èèyàn gba ìsìláàmù ilé yìí ẹni tó wá padà rà tó bọ́ sí lọ́wọ́ òun ni sàábé pàtàkì tí wọ́n ń pè ní alhakim bono hizam yìí ọlọ́mba ti gba ìsìláàmù ó ti jẹ́ kan nínú ọmọ lẹ́yìn tòótọ́ fún ànábì wa muhammad wa pé gbogbo àwọn aláìmọ̀kan àwọn olójú dúdú ibẹ̀ ti ma ń pe àgbéjọ ibẹ̀ náà gbà tí ọba débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò tí ì tò ń bọ̀ wá dáyé Muawiya bọ́nà àbí Sufyan Muawiya tá a lè fẹ́ sọ wípé tó khalifa àwọn àfáà wa mí ọkà àfáà wa Muawiya radiyallahu anhu wọn káwọn kan khalifa ẹlẹ́ẹ̀karùn-ún nínú Islam ń gbọ́ khalifa Muawiya yìí àáfàá wa Hakim bono Hizam kan wá ta ilé yìí wọ́n ta ní bimé àti alfin dirham wọ́n ta ní one hundred thousand dirham one hundred thousand dirham àáfàá téèyàn bá kakuléètì ẹ̀ pẹ̀lú iye tówó jẹ́ lónìí owó ńlá ni o òun náà ta lè yẹn ìgbà tán wá ta léhùn ẹ mọ́ gbàgbé kìí ṣe gbogbo kùrẹ́ṣí náà ló ti gba síláàmù ṣùgbọ́n síláàmù ti dá àárín wọn rẹpẹtẹ fàlámà wúlíbáàbù alábẹ́yẹ̀yà àwọn kan wá ń bu ẹ lọ rí àkímọ̀ ọmọ ìzáàmù ní ilé tí gbogbo wa máa ń gbé tóbi ilé ńlá <clears throat> ilé alùbáríkà dárù nàdúà ọmọ ti lọ tà á ó ti tà á ó ti tà fáwọn mùsùlùmí <clears throat> sẹ́wọ̀gẹ́rú nǹkan yẹn yóò dùn àwọn tí wọ́n bá jẹ́ já ìlíyà àwọn olójú dúdú yìí tọ́lọ̀ ò tí ì ní kí ímánì òde ló bá yà wọn. àṣẹ́ntì máa ń tàn mọ́lẹ̀ sàyé èèyàn tí máa ń tan ìmọ́lẹ̀ sínú ìròrí èèyàn tí máa ń tan ìmọ́lẹ̀ sínú ọkàn àsóhun náà ni kéèyàn ò ní àdìsọ̀kan islam tó lálàáfíà wàlí imanu lamik kéèyàn nígbàgbọ́ òdodo tó jinná tó kúnná tó jindò òun ní máa tàmọ́lẹ̀ sàyé tọ́rọ èèyàn ó ṣe lójútùú sẹ́nìkan ò ní máa dọ́gbọ́n tààyàn jẹ́ wọ́n wá ń sọ̀rọ̀ yìí wọ́n wá ń bu eh, ó ti bí ká sọ pé ó ti talé òòsà lọ́dọ̀ tiwọn ó ti talé pàtàkì só bá ní ìsìn àáfàá wa hakimu ọmọ hizam nígbà nsọ wá ń sọ fún pé ah bí ìta makrumata ah ìwà arákùnrin ó sì ta ilé àpọ́nlé ilé tí gbogbo àwọn kureishi máa ń mú nílé àpọ́nlé wàṣàròfà àbáyíká ní iye àwọn bàbá bàbá rẹ̀ ọ̀dẹ̀ lọ́ọ̀ta bìíní àti alfẹ́ dirham ọlọ́ọ̀ta ní àfọwọ́ islam torí pé ìmọ̀ọ́nì ó ti tàn mọ́lẹ̀ sí gbogbo ara wọn àti gbogbo ayé wọn àwọn wá ń dáwọn èèyàn yìí lóhùn padà pé záàbá tí lè mà kárí mọ ìlà tẹkọ̀ọ́ ṣe é rí gbogbo ohun tẹ́ sọ pé nǹkan tẹ́ ń pọ́n lé hàn kò sápọ̀n lé kankan mọ́ lónìí àfi ìbẹ̀rù ọlọ́run ni <laughs> ìbẹ̀rù ọlọ́run ni ẹ̀ẹ́dẹ̀rí pé ń tà fún àwa sọ ló lẹ́rìí nù inna akramakum indallahi atqakum tọ́lọ́sọ́nù Qur'an kò sáàpọ̀nlé kankan fẹ́ níbọ̀dì èèyàn bá jẹ́ pọ́fẹ́sọ̀ kéèyàn jẹ́ pírẹsidẹ́ǹtì kéèyàn jẹ́ federal honorable kéèyàn jẹ́ minister director general major general àtàwọn ipò míì kéèyàn lè rò pé nínú fíìdì kọ̀ọ̀kan ipò yìí lọ jẹ́ pic kéèyàn jẹ́ lápẹẹrẹ vice chancellor university mo rò bọ́rọ̀ mi yé ń sin gbogbo àwọn ipò téèyàn lè rò pé ah, ní fídìí eléyìí ó ti dé peak of his career gbogbo ipò téèyàn rí ó dé kọ lápàlẹ kankan lọ́dọ̀ ọlọ́run àfibẹ̀rù ọlọ́run ọlọ́run jẹ́ abẹ́rù rẹ o ìbẹ̀rù ọlọ́run sì kọjá nǹkan méjì bí fẹ́ẹ́lì tọ̀ art wàbítẹ́ríkì wájtìnà bílímànà yìí nítọ́lọ́run bá ní a ṣe ká ṣe é pẹ̀lú gbogbo agbára wa níbi tí mọ́ni wa dé tó bá sì ní ajínà sí ká gbé jùlẹ̀ ká jìnà sí ká débẹ̀ ń jẹ́ wa hakeem ọmọ hizam wá ń fún wọn pé eh, gbogbo ń bẹ̀yìn pọ́n létà ń gbé tóbi kò sí nǹkan kan mọ́ tó tó lè má ìtí ti jẹ́ pé èèyàn níyì lónìí èèyàn gbádùn lónìí èèyàn jẹ́ ní bàbà ẹni bàbàrà ẹni ńlá ẹni àpọ́nlé ẹni àgbétóbi òun níbẹ̀rù ọlọ́run òun ni o òun ni o àáfàá wa yìí àwọn náà jẹ́ àgbọ̀yé wọ́n tún wá sàlàyé pé wà ó ṣe wọ́n lẹ́yìn èèyàn yìí mo tún ń fi yín jẹ́rìí gan anna samana sọ́dákọ̀ tó ń fi la ilaha ìlàlá téèyàn bá lọ kakuléètì owó yìí owó tó lé five hundred million sókè ni wọ́n ní mo tún fi yín jẹ́rìí pé owó yìí kìí ṣe pé ń fi jẹun ìní náà lórí ìyàwó àbọ̀mà bí kò ṣe wípé owó yìí gan sọ́dákọ̀ tó ń fi ṣẹ̀bi lè ojú ọ̀nà ọlọ́run ni mo tún ná sí o tó ti yé báwọn torí náà káwá máa láwọn wálùbáríkà. pẹ̀lú ilé kan pẹ̀lú nǹkan kan tá a rò pé nǹkan ńlá ni gbogbo eléyìí ara àwọn àdìsọ̀kan jàhílíyà ni mùsùlùmí ò gbọdọ̀ nígbàgbọ́ nínú ẹ̀ kọ́lọ́run ọba àlekè ọlá kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. alimọ́sà alátù sàbí àtúwà sàmánù isu eighty seven eighty six la parí èyí tó ní ìsìn ní eighty seven ẹlẹ́ẹ̀kẹta ó dín ní àádọ́rùn-ún hmm, ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rùn làkàtà yìí òun ni kán máa wá àlùbáríkà kán máa wá bùkún pẹ̀lú àwọn orípa àwọn nǹkan tí wọ́n ń gbé tóbi tí wọ́n ń bá ń bà so ti yé bá ṣùgbọ́n ètò ní alifakuru bil ahzab alifakuru bill ahzabe òun ni ká máa fi ẹbí wa ẹ̀yà wa ìran wa ká máa fi ṣe yànrà ká máa fi ṣe fáàrí sẹ́ẹ̀rí ẹja lọ gbọ́yé láfọ́dúlà àlálà àrọ̀bíyà láfọ́dúlà lèlà àrọ̀bíyà wàlálè làjàmíyà ìlàbìtẹ́kọ̀ọ́ sẹ́ẹ̀rí kẹ́nìkan rò pé mò ń sọ lárúbáwá lẹ́nu àbẹ́nìkan rò pé èmi ọ̀gbọ́n lárúbáwá french mo gbọ́ bẹ́rìbẹ́rì mo gbọ́ english mo gbọ́ china chinese ni mò ń sọ lẹ́nu yorùbá ni mò ń sọ lẹ́nu kò sí ọlá fún ìran kan kò sí ọlá fún ẹ̀yà kan kò sí ọlá fún èdè kan bí kò ṣe bẹ̀rù ọlọ́run sẹ́ẹ̀rí wa máa fi ìran wa pé àpò lápẹẹrẹ tá a bá ní a máa wò láàrin ìran lárúbáwá ọlọ́run fàbòsí ọ̀gá ní ìran kùrẹ́ẹ́sì ọ̀gá ní ìran kíni o ìran kùrẹ́ẹ́sì ṣùgbọ́n ní ìran kùrẹ́ẹ́sì náà làwọn kan tó wà tí wọ́n sorí ibú tí wọ́n sorí ibú ayérayé inú ìran kùrẹ́ẹ́sì òun làbú tọ́líìbì wà ẹ wo bó ṣe wúlò fánàbí ọlọ́run tó kó tó padà gba ìsìláàmù kò gba ìsìláàmù rárá tọ́jọ́ pànàbí tó ní á ah, ọ̀nkú mi ẹ wí kẹ́límọ̀tàn ẹ ti ẹ wí kú lá ilaha illallah kẹ́límọ̀tàn àhájú bí aláka indallah ẹ ti ẹ wí gbólóhùn yìí ká ti ẹ lè fi ká lè bá yín fi ká lè bá yín fi fìfì dí rẹ̀ bẹ́ẹ̀ ní ká ti ẹ lè rí nǹkan táwa náà fẹ́ fi jàre díẹ̀ wájú ọlọ́run kọ̀mọ́rí wíì kò rí wí so téèyàn bá rò pé ìran ni ìran kọ́lọ̀ ó fi ṣètò àlùkàn náà ìran sì kọ́ ni yóò fi ṣètò àgbéga kí ni ń tọ́ka kálukú wa òun ni ìbẹ̀rù ọlọ́run àáfàá lára àwọn ìṣesí ìjà ìlíyà tẹ́nìkọ̀ọ̀kan wa náà ìwọ́n táwa rí pé wọn náà àwọn àtàwa láti Ìbàdàn ẹ̀yin lẹ́dáàjù ẹ̀yin tẹ́wá láti Jẹ̀bú lẹ́dáàjù ẹ̀yìn ara àlọ́rin ẹ̀yin lẹ ẹ̀yìn haúsá ńlẹ dáa jù ghana ńlẹ west africa ẹ̀yìn ara togo ńlẹ ní gbogbo eléyìí ìṣesí jàìlíyà ni ìṣesí jàìlíyà yìí náà wá tí ó ṣẹlẹ̀ láàrin tiwa náà ó tún débi àwọn èèyàn fẹ́ wọn wọ́n fẹ́ wọn kálukú lè ní choice èyí ọkẹ̀jẹ̀ ikhtiyar yóò jẹ́ personal issue kìí ṣe ní tí ọ̀jẹ̀ general pé èmi o ìbàdàn mo ti wá wù mí kí n fẹ́ sísítà tó wá láti ìbàdàn kìí ṣe pé sọ pé ìyìn lè fẹ́ ara àjẹ̀bù ta ni ọ́ ìyìn lè fara àlọ́rin wú àyù tàbí kí ni èmi òṣogbo mo ti wá ìyìn lè fara àbàdàn ẹ̀yìn wọn láwọn ará àbàdàn ìtọ́jú obìn eyín èé ṣe ẹ̀rí lọ́dọ̀ ọlọ́run ṣé gbogbo ará àbàdàn ní ìtọ́jú obìn lápẹ̀rẹ̀ ṣé gbogbo ẹni tó wá nílùú kọ̀ọ̀kan ìlú tẹ́ ẹ ní wọ́n ń tọ́jú obìnrin sí gbogbo ẹni tó wá láti bẹ̀rẹ̀ lọ tọ́jú obìnrin lápẹ̀rẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ pé èmi ò lè fẹ́ ìran báyìí ibo kọ́ ìgbà pé èmi lè fẹ́ ibo àwọn ẹni ọlọ́run tọ́jú obìnrin wà nù ibo wọn lè kéré tó yẹ pé tọ́ ọba fẹ́ wọn ọ́ gbádùn wọn. ká tó fẹ́ yín òlẹ̀ ká fẹ́ máa tó di àwọn nǹkan kan múnú àlámọ̀rí ẹ̀sìn pé àtòrí pàwà jẹ́ haúsá àwàlagbọ́dọ̀ jàmírù lápẹ̀rẹ̀ torí pàwà jẹ́ yorùbá àwàlagbọ́ jàmírù m gbogbo àwọn ọ̀rọ̀ ìyàmẹ̀yà yìí náà ó máa ń ṣẹlẹ̀ láwọn campuses ó ń ṣẹlẹ̀ láàrin àwọn corpers tán bá lọ fún NYSC ọlọ́run dẹ̀ dá wa kájẹ Yorùbá Haúsá Yíbò gbogbo àwọn ẹ̀yà tá a rí lè tà àárọ̀ fù ọlọ́run ti sọ́nù sọ́dọ̀tún lè jò rọ́ọ̀dì só yé bá ní ìsìn ọlọ́run dá wa níran níran níjọ níjọ lẹ́yà lẹ́yà lítà àárọ̀ fù ọlọ́run sọ kí ni ikima lè ájílì mọ́dá láàmù tààlì lítà àárọ̀fù àṣetorí ntọ́lọ́run ṣe dá wa só ti yé bá ní ìṣe iná kọlàkùnà kọ mìndákàrí wa òǹfà wàjà àlìnákùn ṣùrùbán wa kọ̀ báyìlá lọ́lọ́ dá wa bẹ́ẹ̀ gbogbo wa ò lè jẹ́ Yorùbá gbogbo wa ò lè jẹ́ Haúsá gbogbo wa ò lè jẹ́ Ìgbò gbogbo wa ò lè jẹ́ àròsọ gbogbo wa ò lè jẹ́ àrà gbogbo àwọn ò lè jára àbàdàn gbogbo àwọn ò lè jára Kaduna bí kò ṣe pé a wà látàyè ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àdìsọ́kàn ọjà ìlíyà òun ni alfahru bil ahsab ẹ ń bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ànábì náà tó sọ fún kanú àwọn sàádé ni pé ìnáka múró ọ́n fi kàlìjà ìlíjà so rẹ́yìn tẹ́ mọ̀ sọ pé ìran kan ẹ̀yà kan lọ́dà jù kan lọ́ ah, jà máa ń bẹ lára yín o torí náà kálukú wa ká sọ́ra fún ìṣesí ìjà ìlíyà tá à ń ṣàlàyé nínú tíra màsá ìlú ìjà ìlíyà ọlọ́ba ní sọ̀rọ̀ àfáwà tá kọ́lẹ̀sán rẹ̀ a mọ̀ pàdé ní ẹ́písòdù tó kàn á gbé láti ibi alimọ́sí alátúnfà níná wàsàmánú àtọ́ánú filansa mímọ́ bú ìran oníran èyí náà tí ọ̀dà ibẹ̀ láti gbé ọlọ́njẹ́ awúlò fún Islam hàn já tán sórí islam òdodo já kángun ọ̀rọ̀ wa sínú àlìjáná firdaus subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk